Kilo ló kan mi ẹ̀ rẹ́yìn risky <laughs> dèbí lè ṣe àti dàrúgọ́ ti dàpọ̀ fún mi bẹ́ẹ̀ alright na risky lẹ́sẹ̀ gbọ́sẹ̀ láti ọwọ́ Davido yes Miliki Express ètò tó ń lọ lójú amóhùnmáwòrán yín mo ṣe wá fún yín ní fọ́nrán tó ta yẹn ó yẹ kẹ́ ti mọ̀ pé back to back back to back bẹ́ẹ̀ náà la máa ṣe kí ni máa jọ àwọn gbẹ̀dún yẹn fún yín ní báyìí abala bí tí mo ti fẹ́ fi fọ́nrán tó jojú gbèsè as an event tó yanrantí hundred percent ó gallant ó dúró re ẹ kàn lọ jẹ̀gbádùn yéé ṣe máa ń sọ yorùbá dáadáa ṣe máa ń pa yorùbá dáadáa ṣe máa ń gbé àṣà àti ìṣe lárugẹ okay now event ẹ fẹ́ lọ wẹ̀ ó níṣe pẹ̀lú àṣà àti ìṣe tá à ń pè ní oya award ògo yorùbá award tí mr package nìyẹn mr Wale adéọba tí wọ́n ṣe ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn tá a bá padà dé màá máa fún yín láwọn yìí nù àwọn tips kékèké <laughs> ẹ kàn lọ jẹ̀gbádùn à orísun wa o ẹ eh, eh, má lè pẹ́ òjò tó pàgbé orísun bẹ́ẹ̀ ni àbúrò gbàgbé orísun wa nítorí pé kíni awala lára gbàyídá àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kò gbúdọ̀ ṣe kíni kò gbúdọ̀ parun ẹlẹ́ni mo fi kí káwọ́ sí ibi tá a ti ń ṣe kíni tá a ti ń ṣe kútúkútú méje níbi ayẹyẹ Oya Award kò yẹ yín Oya award tí Mr Packaging ṣe kí n tí wọ́n package tí wọ́n ti ṣe àmì ẹ̀yẹ fún títọ́sẹ̀ yìí Oya award Ogo Yorùbá award òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìwé ẹ̀yìn Toyota àwọn èèyàn jankọ jankọ ló máa níbí báyìí lẹ́ẹ̀ni ẹ̀wọ̀ àwọn celebrities dẹ̀ ti ń retí àwọn tí wọ́n wò wípé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ parun àwọn lẹ́wọ̀n aríbi níbí lẹ́yìn pàápàá jùlọ àwọn olórin àwọn onífújì àwọn oníjùjú tí wọ́n máa fi jọ yẹra sí lọ́lọ́kọ̀ọ́jọ̀kan àwọn celeb lọ́lọ́kọ̀ ìjọba kan náà ṣe kí ni àwọn náà wà níbi báyìí lẹ́nu olórí olúwakẹ́mi ìyọ̀dà lórúkọ tẹ̀lé ẹ wọ́n bá mi ká lọ́pọ̀ ṣe wọ́n bá ṣe kí ni ṣe àfihàn àwọn èèyàn fún yín lọ́lọ́kọ̀ ìjọba. Thank you orí sí pé ọdún máa ló ń láti tọ ẹ ẹ àwọn akọ́jú mọ màmá yìí wọ́n lè tún bẹ́ẹ̀ dé mẹ́ màmá ọlọ́run máa fún un ṣe sẹ́ni ní nǹkan bá ti tẹ̀lé sọ ní nǹkan mọ́mí o. sọ̀rọ̀ nípa Oya award yẹn ògo Yorùbá award ẹ mọ̀ pé ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kí ni kan tẹ̀lé sáré bá mi sọ fún ara lé ní àwọn ọ̀nà tí àṣà àti ìṣe Yorùbá ò tí ò ní parun. ẹ mo ní ètò kan tí mo máa ń ṣe tí mo máa ń pè ní àṣà ilé wa mo máa ń kọrin wípé ẹ má máa jẹ́ ó parun o ẹ má máa jẹ́ ó parun ètò ilẹ̀ wa àṣà ilẹ̀ wa ẹ má máa jẹ́ ó parun Yorùbá ni ẹni tó bá sọ lé kùnà láti máa tọ́ àwọn ọmọ wa ní èdè yorùbá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ah, kò ní ṣeé ṣe fún wa mọ́ o kí àwọn ọmọ yorùbá tá a jójúlọ ọmọ yorùbá èdè yorùbá àṣà yorùbá ká máa fi kọ́ àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní olè kọ ajá bíbàtà dídòjé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé fọ àpùnà máa ń kà gbogbo eléyìí ó ń jẹ́ kí àṣà wa kó sọnù ká gbìyànjú gẹ́gẹ́ bí òbí ká máa fi kọ́ àwọn ọmọ wa láti ilé torí wọ́n sọ pé ilé la ti ń kọ́ ẹ̀ṣọ́ òròde òṣèré nìyẹn. èdè wa àṣà wa ìṣe wa ó máa ń create ọ̀nà fún wa avenues oríṣiríṣi ibi tí èyí fúnra gan lérò sí ọ̀nà lè là láti bẹ̀ nípa sísọ èdè nípa nípa ìmúra wa láti lè fi gbé àṣà wa àti ṣe wa lárugẹ so màá màá encourage àwọn ẹ̀dọ́ wa pé ó jẹ́ ohun tó dára lọ́pọ̀lọpọ̀ láti lè máa ṣe ohun tó máa mú ìmúrí yá tó máa yẹ kí orí àwọn àgbàlagbà àárín wa kó máa yẹ kó rí wọn yá nípa ìwà ni o nípa oúnjẹ jíjẹ ni o nípa ìṣe wa ni o nípa ìmúra ní gbogbo ọ̀nà pátápátá ó dára púpọ̀ ó jẹ́ ohun tó ń buyì fún yàn láti lè máa fi ìwà wa hàn láti máa fi èdè wa hàn láti lè máa fi gbogbo wọn wípé ọmọ Yorùbá rere ni wá. ẹ yá gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ pé mọ́rì sókè o. ológun gbéra tán ọba jí má sùn. dasos. ọ̀rọ̀gbọ́n yìí sọ tó mú ọ pẹ̀lú q dot ó yà wọ̀ náà la ṣe ń ṣe àdáwà níbi tá a ti ń ṣe yìí nù tá a ti ń gbé bọ́ọ̀dì ọ̀rọ̀ q dot ẹ dédé àsìkò. àwa ni kì í ṣe ṣe ti fìlà yín má gbádà ìkílódé náà. kó tonú la ti rà. kó tonú lẹ ti gbé wá. bẹ́ẹ̀ni. ara curious kí ni nǹkan tẹ lè sọ nípa Mr. Wálé Àjẹọba pẹ̀lú nǹkan tí wọ́n ti ń ṣe pé kí àṣà àti ṣe má bàjẹ́. ayé oh, kakọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà tó fún ní okun láti máa continue ó yá award ó jẹ́ nǹkan tó jẹ́ ohun ìdùnnú fún wúrà wa olórin báyìí láti máa gbé àṣà Yorùbá àti àwọn nǹkan tó pa mọ́ Yorùbá lárugẹ so inú mi dùn gan-an wálé ọmọ ni tẹ́ bá ti yẹ bá ń kí. ọ̀nà kan tí a fi lè gbé àṣà Yorùbá lárugẹ ni pé kí ọmọ Yorùbá yéé parọ́ fúnra wọn kí ọmọ Yorùbá kí ọ̀rọ̀ wọn jẹ́ ibi tí ọba fi ọ̀rọ̀ wọn sí ni kí wọ́n bá ọ̀rọ̀ wọn ọmọ Yorùbá kí wọ́n nífẹ̀ẹ́ra wọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ pé àwọn gangan gangan ni Ọlọ́run yàn láti fi rúlì ìlú ṣùgbọ́n torí pé ọmọ Yorùbá ò wà papọ̀ àwọn ẹlòmíì ló ń rù tí ọmọ Yorùbá ò bá tara wọn lọ́pọ̀ yorùbá ò lè wà nípò tó wà lẹ́yìn so fún future kí yorùbá kí wọ́n má ta ara wọn lọ́pọ̀. gbogbo aráalé ọmọ yorùbá lókè yíyá nílẹ̀ yíyá àti lókè òkun mo kí yín àdùn ní màmá oríkìlè mi jẹ́ ó wáyé awards Oya awards láwa. ohun yẹn nìyẹn ṣẹ́yìn náà ti gbọ́ Oya awards láwa Ògo Yorùbá awards là ń ṣe lọ́wọ́ máa mo wá fẹ́ kí ẹ bá mi ṣàlàyé fún àwọn ará lé máa ọ̀nà wo gan-an mo ti ń bèrè lọ́wọ́ àwọn èèyàn látàtàárọ̀ ọ̀nà tí àṣà òfin ní parẹ́ táwọn ọ̀dọ́ òsìn yìí òfin ní fi ọwọ́ rọ àṣà àtijọ́ sẹ́yìn. tí àwọn ọmọ Yorùbá bí ìwọ ṣe wà bí ògo ògo ilẹ̀ yorùbá lọ́jọ́ iwájú tí o bá ti sọ wípé èdè yorùbá ń tiẹ̀ lójú èdè yorùbá ò lè parun àṣà yorùbá ò lè parun tó o bá ti sọ wípé àmàlà ò rún ẹ nínú èdè yorùbá ò lè parun ọjọ́ tó bá ti ń jẹ mọ́ínmọ́ín tó bá ti ń jẹ àkàrà tó rí pé oúnjẹ àjẹ́ ni èdè yorùbá ò lè parun àṣà yorùbá ò lè parun ó dọwọ́ ẹ ó dọwọ́ mi. ṣe ti gbọ́ <laughs> ok mo ti máa sọ wípé. Um, ìbẹ́ṣe wo ọ̀tún àtòsí tẹ wo àyíká àti agbègbè bá a ṣe ń ṣe ibi tá a ti ń ṣe ayẹyẹ kí nìkan tẹ fẹ́ràn jù. ohun tí mo fẹ́ràn jù ni bí ètò náà bó ṣe ń lọ ètò yẹn ń yí ó ń lọ ní mẹ̀lọ mẹ̀lọ ó dẹ̀ ń tò ó dẹ̀ dáa. record náà la ṣì ń ṣe ẹtìrẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi <laughs> in short láti ran orílẹ̀ kọsẹ̀ yẹn tẹ́ bá wọ̀n dáadáa ẹ rí pé ohun tó gbé dání ẹ̀ ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe lóòótọ́ àti lódodo ọmọge bàtà ẹ kú dédé àsìkò yìí. èmi náà kí yín pé ẹ kú dédé àsìkò yìí. kí ló dé tóun yẹn wàá jáde gèrè tó bá bàtà ń sìn pápápápá la mọ́mọ́ gbọ́. ó yẹ kí àwọn ará lè dàdá jẹ́ kóun yẹn jáde gbogbo ara lé ẹkú dédé ìwòyí gbogbo nǹkan tá a ti ń ṣe látàrí mú mo lérò pé ẹ enjoy gbogbo nǹkan tá a ti ṣe rárá mo lérò pé inú yín dùn sí gbogbo nǹkan tá a ti ń ṣe látàárọ̀. ókè <laughs> ọmọge bàtà ẹ sáré ìlú fún mi ní ìbàkátẹ ká tún jẹ gbádùn yìí tẹ ká jẹ gbádùn ẹ ní ráńpẹ́ pẹkọm pẹkọm. lulẹ̀ mà ní stọ́ọ̀pù kẹ́ mọ́ dání káwọn èèyàn ń sin ẹ sáré kí wọ́n ní ṣókí ó di kẹ́ lu bàtà ń sin ẹ ń lu lọ ókè náà gbóhùn ọ̀tẹ̀ lu yẹn kí nìkan tẹ sáré sọ um, mo kí ara lé mo kí wọn mo tún wá ní eh, òkè apàtàkì tí mo dẹ̀ sún ní òru o òru oko òru o òru odò òru ro kàfẹ́ yẹjẹ mo délé mo rò fún bàbá bàbá lọ rò fún ọmọ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ òro òǹbó bẹ́ẹ̀ ti ṣe lábẹ́ ata ìgbà wẹ́wẹ́ ni tọ̀ṣù òjé gidi gbà ni tòṣà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní tòjé ẹ bá wa kìlọ̀ fún baálẹ̀ kó bá wa wódò tó tó gbogbo wa lògùn jọ bí. nǹkan tẹ́ ń kọ yóò jẹ́ o <laughs> ẹ bá wa wódò tó tó wà lò <laughs> wow ṣé nǹkan tẹ́ sọ tó pọ̀ yìí lẹ́lùlù ṣókí yẹn sí. ìlú yẹn kéré sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Yorùbá gùn o <laughs> now um, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó award sọ ẹni tó gbé ètò yìí kalẹ̀ inú mi dì sí gbogbo nǹkan tó ṣe yìí ògo Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tí mò ń ṣe èmi gan ń gbé ògo Yorùbá lárugẹ ni so èmi máa rọ gbogbo àwọn tó rí bí èmi báyìí àwọn obìnrin bí èmi pé ká dìde náà ká gbé gbogbo ògo Yorùbá ga. ok tẹ bá sọ pé kọ́ dìde kọ́ gbé gbogbo kọ́ gbé ògo Yorùbá ga ẹ wọ pé bàtà lẹ́yìn lù báyìí ọ̀nà ọ̀lẹ́yìn náà tún lè ní àwọn ọ̀dọ́ tún fi lè gbé ògo Yorùbá ga yàtọ̀ sí pé kọ́ lù bàtà ọ̀nà kan ni ẹni tó gbé ètò yìí kalẹ̀ ṣáàṣe gbé kalẹ̀ kò ṣáàlùlù kò dẹ̀ kọrin àmọ́ òun náà gbé ètò yìí kalẹ̀ láti gbé àṣà àti ṣe Yorùbá ga tábàárẹ̀ lómi tó tún lè máa gbé ga báyìí àwa tá à ń lùlù báyìí àti àwọn tó bá ń rí wa ó máa máa wù wọ́n káwọn náà máa ṣe bẹ́ẹ̀. ògo Yorùbá ni wọ́n ń gbé ga tẹ́ bá wò ẹ̀yẹ́ ní gbogbo àwọn táwọn bí ń sìn kò sí ìdọ́fẹ́ Yorùbá wọn nu wọn àyẹ̀mí sẹ́wọ́n bá wọn mi fà wọn á ní mo ti gbọ́ Yorùbá ní máa sọ sí mi máa bá àwọn ọmọ mi sọ̀rọ̀ àwọn ọmọ mi láàárọ̀ máa kúnlẹ̀ wọ́n máa kúnlẹ̀ ṣé òkò tó ń ṣe yìí ó máa fi kọ́ gbogbo orú àwọn ọmọ tó ṣe ń bọ̀ lọ́gbọ́n pé a ní àṣà wa ẹ má bà àṣà wa jẹ́ Yorùbá ló láṣà so ẹ tó ń ṣàwọ́dù yìí orí ẹ pé olórí pípé ni orí ẹ ní dàrú orí ò ní dàrú agàjù tọdún tó ń bọ̀ adájú eléyìí lọ orúkọ tèmi ò yípadà American boy Zagaza one stop nurse. okay na American boy Zagaza. <laughs> Ọ̀túnba Koko Zaria ẹ ṣe gan God bless you. ó yẹ kí n máa gbẹ́sẹ̀ fún inú gbogbo ìtàn wọn ta ẹ wo òun ni ká jẹrọ ọpẹ lẹ́nu òun mi kì í ṣe wà ní pátí torí àwọn èèyàn tiẹ̀ ṣe tó tí wọ́n fẹ́ lọ rárá Oya award Ògo Yorùbá award ó ta lẹ́nu ó dùn ó make sense ó make brain out of it àwọn èèyàn ṣe tó tí wọ́n fẹ́ lọ lẹ́ bẹ́ẹ̀ lọ gbogbo ẹyin tí wọ́n pátá lóríṣun náà lẹ́wà níbi tá a ti máa ṣe kí n tá a ti máa mọ àwọn event tó ta lẹ́nu event tó níṣe pẹ̀lú àṣà àtiṣe event tó níṣe pẹ̀lú àwọn gèlè àwọn fìlà àwọn ẹ̀gẹ́t eh, àwọn wọn bẹ́ẹ̀ tó gbàtà mi tó yé kébù ọlọ́run lọ́kẹ́ mi ẹ̀dá lórúkọ tèmi lóríṣun náà lẹ́wà ẹ má gbé kúrò.